This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future project by visiting www.maskwatch.com slash donation. Alhamdulillah al-wahid al-ahad. الذي قاهر على كل شيء المستحق للعبادة والدعاء والالتجاء والنصر الذي لم يلد ولم يولد ولم يكن له فقرا احد آه، الحمد لله يقوم اليهوان اون رجل اقوم له اون انجل من عقيدة اون انجل من ملكة ايش ليه كل اسلام كتب يا بنات بما انا بركا اتاسو اقوم اليهود ọ̀rẹ́ sàṣọ tó mórí ọ̀nà ọmọ mẹ́rin wọ ìdọ̀tí anáìnà ẹ̀dà ọmọ mẹ́rin ní àkóyè ìdọ̀tí kófù ọmọ mẹ́rin wọ bọ́sù náà ní islam ìdọ̀tí shirk ọmọ mẹ́rin náà bọ́sù náà ní tawhid ìdọ̀tí ìdọ̀tí bẹ́dà ọmọ mẹ́rin náà bọ́sù náà ní sunna ìdọ̀tí ìdílé ìlú ọmọ mẹ́rin na bọ́ọ̀ sóhun náà ní kwara náà ìka bọ́ọ̀ ti tóbi yọba ẹni dúmọ̀ sẹ́ náà ìka ọ̀rọ̀ para wọn inú mọ̀ náà ìka ọ̀dàdé yàrá òsì ìrẹ̀rẹ̀ anáìkàkà ọ̀mẹ̀ka ayọ̀dọ̀ ni anáìkà olówó tóntónú ẹni sọ náà dàásẹ̀ nínú àná ni anáàdì ìmọ̀ wọ̀tọ̀ wí. adìm òmórí èsì bọ́ni yá àká anáàdì ọ̀gbọ́n ini ka naanị na ọ ga-anị ini ka a na-ekọrọ kaatị nke omori sọlọla na sọlọ were ịyagbe ha dọọbụ gị dọọ nke omori sọlọla na sọlọ dọọbụ gị na ha dọọbụ ka o kwete as unto azanịba n'agha ile ịza ile ichi ile arụmahịa arụmahịa na-ebe ha ma o e kete m dọọbụ ili oriri

kàdáìkà kò mọ̀rí àmìjọba rẹ̀ sọ́tẹ̀n ilẹ̀ yóò mọ̀rí àti ìmìjọba rẹ̀ sọ́tẹ̀n dáìkà àkẹ́lẹ́ àtàtàn ìmọ̀nà ẹ̀ẹ́dẹ́ ìlẹ̀ nkátàn ẹ̀ẹ́dọ́ ìlẹ̀ dàrú ẹ̀ẹ́dọ́ ìlẹ̀ tó bẹ́ẹ̀ mọ̀rí bá kó tó mọ̀rí pẹ̀tẹ́n sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ sọ tó wọ̀rí yàn ètò wọ̀rí islam ọ̀nà bá a ti nà kóòdù sọ́dù àmẹ́rẹ́ náà ká ọ̀ that is guidance then anabi islam ka ọ̀dájú yóò ṣe ìṣe náà ní bá a ṣe bẹ́ẹ̀ ní ha ìṣe náà ní bá a ṣe bẹ́ẹ̀ ní dọ́gùn kuma dáhùs kàdá ìwọ̀n anaba ní ka ayé ní ọ̀ní fúnni dọ̀kí ọ̀nà ìmọ̀ èkú tọ̀dà. dọ́gbọ̀n ìsìnkú náà tààlà dáàkàn ka ani aya na bɛ daawu na nga bɛ jomori a ka yɔ tó mori sɔlɔlɔ de sɛlɛ ka a tó nu aya jeeki kaaba waayi ko mori yi domori kan ka wali o ti ma ni mati ka mmaa bɛ ta yi o sɔli ɛn wɛrɛ mori yi ọ̀nkà inú ẹ̀zẹ̀ ẹ̀tẹ́yò ẹ̀wọ́n rẹ̀ mọ̀ yìí àbọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ní tóbi náà kẹ́kẹ́ náà nínú dìní tuntun ní wọn nínú kú ní wọn nínú sọ́ọ̀lì ọ̀ntò ọ̀ntò náà ká ọba abẹ dáa káà yìí nínú ayé mọ̀ yìí anabi kur'an tí o mọ̀ ní kàmẹ́ tí o mọ̀ ní kàhónan dáa káà kuma wani hikima dọ́là àzọ àyọ̀ nínú súnmi àmẹ́jọ náà ká ọ̀yìn ọ̀dùn wọ̀nyíza kéèkùn dọ́là ẹnu nínú kú ni shirk náà ní tàwíjọ mọ̀rìhìn ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون كما أنجنا أنا زايني أجل مريين annabi ko muri oti eten don a zo ni sunan to muri sallallahu alaihi wasallam kuma ba a zo yi ne ini da annabi ka wonyo ya ne shay'un kathir ila annabi ka bo yi turun annabi ka wonyo ya ne ina hauni ne e bo to muri wala annabi ya ne ila dini e bo to muri sallallahu alaihi wasallam annabi ko ba zo yo ọ̀rọ̀ ya ina annabi ka ẹ̀ àṣẹ nkata fún mi kẹ̀ ń ɛyɛ asɛm kata hone tɛnna ne seɛrɛ dɔwtɔ mori sallallahu alaihi wasallam dɔba zoe yan tabɔ kaya aka yaa ŋuna awen tabɔ kaya aka yaa ŋuna seɛrɛ kuma ayi dɔti generally tabɔ kaya aka like ayi dɔti ahari jɛnɛɛdin kuma yɛɛ tɔn sɛbɛn wuli wo mori ɛdi zama o tó mori o ma ni jɛ ya ba ni ọ̀gá ẹ̀sẹ̀ nkẹta wọn ni sọ ọyọ èrè oké omi ọba zó ìran táwọn ọ̀káyà aka yàrá bá rìta táwọn ọ̀káyà aka ìsọmọ ọ̀tá ẹ̀rẹ́ ọ̀gá ẹ̀sẹ̀ nkẹta wọn ni ẹ̀rọ ní tirẹ̀ kàwé tirẹ̀ ẹ̀rọ wa ọ̀dọ́ ìmọ̀ni sọ yóò di ilé ìkẹnẹ̀ pé ìṣẹ̀ nkẹta táwọn ọ̀káyà aka ìdíwọ̀ tirẹ̀ ẹ̀rú táwọn ọ̀káyà aka ìdíwọ̀ àwọn ẹ̀rọ náà titẹ́ oké omi sọlọ́lá àlùsọ́lá ọ̀nà màá ní ìdè ese wee yon amozi iná mẹ́rin máa kẹ́nẹ́ ìrọ́nọ́dọ́ ṣeun kátà àníjọ́nẹ́lẹ́ rìpọ̀tì karen anáwọ́ àmọ̀gbówọ́ ìjọ́nà ọ̀rọ̀ àmẹ́ra ọ̀nyàrá ìdè ọ̀dù karen èyí rẹ̀tẹ̀ ọ̀dù rúfẹ̀ sẹ́mẹ̀ ìjà ìka àrẹ́mẹ́n ẹni mẹ́rin sẹ́yìn súnmọ́ tó lórí ìsọ̀lọ́lá rẹ̀ sálám àmọ̀zi kẹ́nẹ́ sáwọ̀ kawá kayọ́ sáwọ̀ kawá tó tó lé sáwọ̀ kawá kayọ́ èyí ọ̀ dɔw aho ne nkataza adé didi ɛnene yɛ ebe otu omori sɔlɔlɔ alisalam bɛyɛ abɛtɔn alukuma ɛki dani kowu anawo len otu omori ɔnɔ ɔnɔrɔ ɛdi yɔn sáwọ kaya nɛ yakɔ gbɛ wɔn ɛnɛ ɔza ɛnaba ɔmɛ kaya ho ne nkati dani ku ɔka ɔyi za nebi ana nebi za nebi bɛyɛ abanɛ bi adura. أمريكا أرهون بي أدانا بان أنا بي النبي إبراهيم عليه الصلاة والسلام أنا ميا إنو مني النبي إبراهيم أهلا مريم كا إمري أونا إمدان ماذا واتي كويتة يني إزي إنانا كورونون يعني إنو أتما كونون نابا إزي إزي ناينا نابا واتي كويتة إنان أنا إكاي إزي نانا أوده america wọ́n bá ní náà wà ní abẹ́rẹ́ náà kẹ̀kẹ́ ìwé kúrọ́ náà wọ́n bá sọ́dọ̀ èyí wọn ẹ̀mí ẹ̀mí bá a dín ní ìjọ náà bá a sẹ́yìn wá dàkà òbí jòzí ètò ìwé islam inú kan náà sẹ́yìn ká dó lórí kàtó ní kúrọ́ ní dó rìpọ́tà ní ka anabi ibrahim ọ̀gbàdúrà ní dó lórí ka rọ̀bánà ọ̀ ọ̀mọ́rí ọ̀mọ́rí à dábọ̀ wọn àkókò ẹ̀tẹ́ inú ẹ̀wẹ́ nìyẹn kúmá daka wa ko kwete yiwa ana ma ma to yiwa da kene we no re ko kwete wuran ko no to we me ure so kwete wuran yatluna alaihim ayatik da kaiwa ayo umuri utonwe ti yete da kaiwa da zuwa taka ndo mori ono da zuwa yiwa sino to mori da zuwa yiwa da ni na wani kapata tare wo mori e wo bo ni di awo yi ewe mo mmea na nka eyi sɛ etu wɛn ewe etu abesa asa wɛn wo eyi sɛ ehu na ewe ehu na abesa asa wɛn ewe yɛ ni hwɛ yi ɛna ɛka wɔn na ne sɛ ɛtɛnɛ ni akita na ɛkɔ ɔgyere na ɔyɛ wɔn na mɛrɛ ɛnɛ ni akita na ɛkɔ ɔte nyɛtɛ ɔka ɔyɛ maa ni ko ɔtɔ mori kɔ ɛtɛ ɛna tutu tɔɔto ɔne ni ɔne wɔtɛ na ba koto no ɔkɔtɔ ndɔbɔ wɔn wɔ banyin kudo mori yi betu irabuni ɛkɔ mu ni mɛka tini suratu ali imran ɔka lakɔd mana lɔr ala lmuminin ilbaasa fihim rasula ɔka pàtàkì tààrà omori ɔrɔ mɛmɔrɔ imuminin ni inu mana ika ɔsi tu ɔsi tutu yiwa ɔkɔ tukɔ ɛtɛ bɛ tu yiwa and also now bɛka ɔnara bɔɔdi don wani mara biran don ni yen sani rayan sani topan don ni yen ọtẹtẹrẹ ọka omori ojoko omori ọtí iná ìwọ kàì oto àtọ̀rọ̀nàlá kòtò náà anabi oto omori omori òwòkò omori kẹmẹka ẹwọn ọdún ìlú mìíní pọtọ nìka omori ọkàkà oto omori rahmatan lil alamin alambo de ama idan ìjókè òjò mórí àká ẹ̀nẹ́wọ́ràn kaná lókè òpó mórí yọ múùmù ní kẹ́nẹ́ sẹ́mẹ̀ àrètá ó tó ọ̀nà òtó mórí sílẹ̀ ẹ̀rẹ́ náà ti máa ìtàní ẹ̀nẹ́bù múùmù ní ẹ̀rẹ́ náà yọ òtó dẹ́sàsà ẹ̀nẹ́bù múùmù ní ọ̀nà mẹ́jọ mórí àká wọ́ràn láti múùmù ní kẹ́nẹ́ òde kan. dàkà ìwá òtó náà èkó mórí òkè ẹ̀tẹ́ dáa nínú wọn ni da zuwa ta kan domori da zuwa suna tomori doka an kuma a zanen a zare nan ka dole bi do tuma ne dole bi do tomori na da ile zayan abin yana ana yana da ni ne jojo yi da ni ne jojo yi inda na ka ka domori ni do ba to tomori nan do ba hawan min zulmatin ila nur do ba hawan tòun lè tọ́jú bá ń lè tó wẹ̀ wọ́n sọ̀rọ̀ agbálùmọ̀ ọmọm àgbọ̀nrín kẹta tó ń tó mọ̀rí láìpẹ́ ní ọkùnrin ẹni ní bá ní kékeré iná àbẹ̀rẹ̀ àgbọ̀n náà ká ní iná ẹ̀hìn. àwùjọ ìní sọ̀rọ̀ tó jẹun à ẹ̀wọ̀n ẹni ní mọ̀rí ọ̀rẹ́ ìka tó lọ kò mọ̀rí ẹni mọ̀rí ẹni ìka èkó tó mọ̀rí kọ̀ẹ̀tàn kùmà ọ̀tọ́ ló kù kọ̀ẹ̀tàn ọ̀tọ́ kuma oya na read di obelo ka bani go sto mori na read don ta go da do ka ba ton ton o mo ni to so do ta wa tere ta eten o to mori wa ma tere sa ta oya ra ka kuma oya ra oya ra tere ama o to mori o ka re o ka re e ana do si mi ra e van bo ka ko kan ba ka chip e ko me de ka e mi ra e van na pala wo ɔwɔ kaago ɛna yɛ kisɛt aba na ɛna na adi a ɛna na ada atɔ yɛ ɔna ɔba ɔmɛ ŋɔlɔ ɔyɔ bɛmɔri kɔ ɔkɔ ɛtɛn kɔwɔ ma ni tɛnyɛ adane adane yɛ to ana ɔmɔri yɛ na tɔ ɛna niko yɛ to and a time of islam yi na ɛkɔ tó mu yɛ ɔba sɛ ɔtɔ rubɔ bɛmɔri zɔ ne wɔ taala dɔmi ɔntɔnɔn ka ɔbi ɔlọ́ọ̀ka yóò rè kọ́sẹ̀ bẹ́ẹ̀ náà kẹ́rẹ́ eré hàmà bẹ́ẹ̀ náà kẹ́rẹ́ eré kọ́ ọmọ ní zan bí zan ọ̀ọ́dẹ bí jẹ́ bẹ́ẹ̀ mọ́rí àkànkà pàtàkì tààrà ara àyè òun ni èwù lọ fún àmọ́rí yìí inú ń tọ́nà ọ̀nà náà sọ ọ̀bọ̀n tó bá ń èrí lè hàmà ọ̀ìzọ̀ ìzà anáìka ọba àfẹ́ sáàsá ọba àhàmà inú ọ̀nà ní ìrẹ̀zà kọ́ ọmọrí náà dáàmà ẹ̀kan àbúrò ọmọrí yìí kùmà dáàmà ẹ̀ kọ́ ọmọrí salawakun wọn kò tó mi nà kọ àwọn ban bá kò tó mi nà kaba sato sọnù wà mí wọ́n jẹ ẹ́ẹ́dì àtọ́mẹ̀ màsúwìrì dọ́kùnrin kò tó dọ̀mọ́ yìí àgùnbí àìkọ́nà lò kẹ̀mìrẹ́ onímọ̀ àtàdẹ́n anabi zankewan dẹ́sà àtà dẹ́kùnrin kò àgùnbá àìkọ́nà dẹ́gbànyà hàn àgùnbí àìkọ́nà nà ọ̀jẹ́ náà òkèmìrẹ́ onímọ̀ àbán títì ẹnu ní èmi òkìtẹ́ àbánmọ́ ní àti àmọ́ tó mọ̀ yìí. and the evening erekwa abozi ọ̀nà islam àti pátákó bí kùfà ọtúlẹ̀ ìkókù tó àwọn ẹ̀tẹ́ ọtúlẹ̀ òmórí ìgbàna ọ̀tà lọ́dà kọ́nà kó yà bẹ̀ bán òmórí ọ̀gbọ́n promise am ní ọ̀nà ọwọ́ káàbùrẹ́tẹ́. kúmẹ́ ó tó mórí ìsọ̀lọ́lẹ̀ lè sẹ́lá ó mẹ́ ní sùúrù inú rẹ̀ bọ̀nú àkọ́ ó mẹ́ sí kámá bọ́ọ̀sì kámá bọ̀nú àkọ́ ànẹ́bìọ̀nà ọ̀nà bí ànẹ́bìọ̀nà ìkọ́ ọlọ́gàárì ẹlẹ́ẹ̀ka ọ̀rọ̀ àbábágbó kòdòdó ìwé sẹ́lẹ̀ kan náà níbi nàmẹ́ lọ́ndọ̀ sáàsá wàláyé ọ̀nà nìta eléwu anáwọ̀ka òdòdó hama buwabulọ́gù iná ẹ̀hónán àti dáríkù. ọba hama ti jẹ̀mí ẹ̀kọ́ wálì ẹni rẹ̀ ayíká nìyọ́n bọ́nú hama òtó mòrí iná àwọn ọba àti hama òtó mòrí àkàwọ́ kọ́tù àdìsọ òtó mòrí sọlọ́lá àlùsálàm bọ́nú àti òtó hama saurari a kawturu yoro da wata saye kuma wa afuwali a dadiyar tokoron saurari sallallahu alaihi sallam a ban don wako da wa hama ati ọmọra ẹlẹ́hùnán àbúkà níbi náà ọmọ tàwọn nílé ọmọ rẹ mẹwọn náà wọn àáka ètùtù yẹtẹ wa dọ̀bí bọ́ọ̀rù yẹn ni dọ̀bọ̀ kárẹ̀ yẹn ni àgbọ̀wọ̀ náà ọ̀rẹ́ ìfọ̀gbà bẹ̀rẹ̀ mìíràn wọn nínú kawa sa si oza ne dɔnɔ bi abatura ozɔnɔ ɔzo yɔmɛ kaka o ture yokomori ne ture kɔnubana gɛlɛ omori dɔnni rɛ ratuna dɔ ture ka aba ni tɔsi yarudu sawabu wa o ture ka ni tɔsɛ naa wu dɔmori yi bɛ waa mu kɔrɔ yi la kuma dɔnni yɛ wɔn wuli omori waa gɛnɛ gbɔɔnɔ ɔtura وذكر الله كثيرا bí a mẹ́rù rọ́ iná ìta mẹ́rù mọ́rí jòbí ní ààrẹ jòbí ní sọ́lù jòbí náà wàá kẹ kọ̀ọ̀án wàá ta mẹ́rù mọ́rí wàá mú wájú ẹ̀dá al'amur bil maro wà náà yà ní mọ́tà wàá ta mẹ́rù mọ́rí. kuma zuwa ba ta mẹ́rù mọ́rí náà ọ̀yẹ́ náà yà hàn àtàkìrà rẹ̀ kẹ́ni wá sí náà àtúwìrì mọ́ra náà ká ahẹ́ bẹ́ẹ̀ adáyé kẹ́lẹ́ kẹ́lẹ́ àtàmà yóò mọ̀ ní ìwádà wọn gbó. láìlà ìlàlá ò láìlà ìlàlá lè wúlò àtẹ̀ ní ẹ̀tẹ̀ ní ẹ̀ mọ̀ ọ́n tẹ̀mà yóò mọ̀ ní àná ìwé yàrá kan tẹ̀mà yóò mọ̀ ní. sọ̀wọ́n ní tẹ́ ló kárẹ̀ sí yìí kò máa sọ àkàdé èrè sọ iná nù. dọ́kà anájọ́nà èmórí ìsìnkú ọ̀nà ìwọ̀ta ọ̀rá ọ̀rẹ́ ìgbọ́ ọ̀rẹ́ àlùdàgùyọ́ ọ̀rẹ́ kanú kàkà ashhadu an la ilaha illallah olórí ogun lóyún àwọn àti ní kàkà yẹ́dọ̀ tó ní muhammadu rasulullah ẹ̀ẹ́dì kan wọ́n sílẹ̀ kàkà ní ka muhammadu rasulullah wọ́n máa náà ká àmọ́ tó tó lórí kàkà mẹ́ wà mẹ́ inú tó lórí kàá mẹ́ wọn wà ká kílè sínú tó lórí wọn wà ká kílè wọ́n fi dọ̀tọ̀ àgbèrè ẹ̀kì láìláìláà lóka olórí

àfẹ́lẹ̀ kẹ̀kẹ́ ẹni ní ẹjọ́ tó lórí ìwé òmòrìnà ní táwọn ẹni yẹtẹ ẹni pé ọdún ẹ̀kọ́ náà di islam ìjọ tó lórí sọlọ́lá rẹ sọlá ọmọ ìnàdí islam ìjọ làwọn ní sọlá ẹni kò fọ́ bẹ́ẹ̀ àmì èsì yàn kọ́ ọ̀dọ̀ dín yìí eléku eléku tu àmì ọ̀dọ̀ dín yìí kẹlẹ̀ ẹ̀ wọ́n dọ́gba dọ́tò ó náà kẹlẹ́ ọ̀dọ̀ bá yìí dona do ka ewudele fi ya na mɛn dona do le oto mori oto mori na ka tɔni atadan ele fi ya mɛn ne yɛrɛ no sɛŋ awo mɛ ere ɔnɔ do baazi lɔka gbɔwɔ n'awo ale ba sa ɛkɔnɔ na ye oto mori kaka wa ɛkɔnɔ eotu do ye oto mori ka mɛ ɛkɔnɔ ye do yi ɛto ko oto mori sɔlɔlɔ alayi salam ba ye tiɛ tɔn do mori ka kai ɔrɔnɔ ɔsɛ mɛ wɔ yɛ ɔma ya abu zalim ala ya bee. ọ̀dẹ́kọ̀ ẹ̀mẹ́ka àdàbà tí ìdí gẹ̀ẹ́nẹ́rẹ́ yàmí bẹ́ẹ̀ asọ́mọ ayẹ yàkóòlù bẹ́ẹ̀ akáka yàlẹ́ ìtàní ìtàkọ́ntọ́ máa rọ̀sọ́ọ̀lù sọ̀bìlà máa yẹ máa di òjò tóòmórì máa dá àtòjò máa yẹ máa dọ́dọ̀ tóòmórì àkọ́nùmí dá àtòjánu bí máa mẹ́ àwòkọ́ tóòmórì máa mẹ́ dáwọ́ ilé tàlẹ́ ìtàní làm àtàlẹ́ fúlànà kọ́lé yà káì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyànà mẹ́rin. halakene tu maaya ọtaminon ẹna bẹni bi maaya náà nebuzan that means that at oze yakọdi abẹlami ọdún orí òbí ẹni zikiri hún ni ọ̀rí kan náà yóò mọ̀ yìí bàádà ibi já àmì ọ̀rọ̀ wọn náà ka ọ̀rí kan náà ọ̀bírí òze tu orí òze tu mara àrídájà nínú òun náà ni ìjọ like wà ní sunna wà ní sunna tó mọ̀ yìí dáadáa wọn ní ìbàdàn akúsìyà ọ̀daràn wọn ò gbélé duba da jikin agbisi ya nuwa da na kura wa agbisi ya nuwa da da gabta ɗan wuri wani ne tu wa fun maya ya ti da gari e kun da ne tu wa fun maya e kun da nodo kwa kaka kai shaitan oni bi obi azan ore de le o ko do ha ni na ba ha honu maya non ya ni fa so ke mo ni abemen idisa ka wa da kele enu mo ذاك حتى نتبت إذا جاء دوم الموت بشعور كيتكنا قال ربي ذاك أه مريم يدعون كاو باملما باملما ذاك أريري علم اليقين أريري إذا إذا أريري أوليك أريري أريري أنا أريري إذا أريري ذاك أمري سكين مريم لأل عمل صالحة أقول من نمكوا إذا إذا فيما تركتم ẹni kọ́ náà kama bẹ́rẹ̀ àhórí bá tutẹ́ káì òmórí bàmí nílẹ̀ náà àbúsí àwọn ní máa mi ó kúkú ní mẹ́rẹ̀ ikọ̀ ní tẹ̀wọ̀tẹ̀wọ̀ tọ́tù táwọn ní máa tọ́ dàmíyàn máa kàmáà náà kú ìjà àbọ̀gọ́dọ̀ dàmíyàn máa kàmáà náà dàrẹwà dàmíyàn máa kàmáà náà sí àdàbàtọ̀ òkú sálà dàmíyàn máa kàmáà náà kú jùmọ̀lẹ́nà àbọ̀n àbọ̀kọ̀rọ̀ ìdọ̀nù kàtìrẹ̀ àbọ̀kọ̀rọ̀ ìdọ̀nù nàbọ̀ bí ewé ka ẹ̀ náà bá wí náà ìgbéyàwó àmà ìrànlọ́wọ́ kúkú ló fi èmọ̀ríkà èèyàn dé kai ọsọ ụbọchị na anaghị ọka ama ara anyị ebagu ịna aka ni ọ dịrị ha atịga n'ekwu ara anyị ebagu ekwunye enweghị ụra fit ọ dị ma karịa ọnụ ụba ọta ndị mekwu bisi nwa abụọ igwe ọ na ahụ na ọga ọnụ abụọ na enugwu ka azazi claim ala ka esiri onye omori do ene esire omori do mori zamawari ene aron ya ba kan to mori kan ayi ne kire da uka esire omori kul e wo to mori kai wa kan in kuntum tuhibbuna allah ayi ne da uka esire omori fattabiuni sa se mo to mori yudibukum allah to mori esire o wallahi ewuri sinu to mori ha mu yamu ewuri sinu to mori ha mu yamu Bí wọ́n kà á ti sínú ọtọ́ mọ́rí yìí diwaani yeri sinoo keenari endomori yanga oyi kanu kaka laa ilaha illallah baatil ile tɔɔdin oyi dɔɔdin enso mori afeenu agbɔɔna wɔn mɛn kɔnɔ wɔ kɔɔdɛ ŋun wɔ omori ɔba mo dan ìrẹwà àwọn àjọ àwọn àdúgbòsọ̀rọ̀ àwọn tí omori ọkọ̀ wọn nìgbà wọn bẹ́ẹ̀dì omori lẹ́yìn option so agbɔɔna ayé yẹn ní ọba mi aka iṣẹ́ omori mori sallallahu sọlọ́lá ìṣọ́lá aka ọsọ ìbọ̀dún náà kẹwé èrè hama aka ọsọ ìbọ̀dún náà kẹwé èrè kọsẹ̀ abẹ́lẹ̀ kẹta ẹ̀ẹ́kẹ́ wúzú ọ̀yìn ni ọ̀sá amẹ́ẹ̀kẹ́ ni mọ́nà àjọ tó omori sọlọ́lá ìṣọ́lá ẹ̀ǹsọ tó omori kàíkà mọ́rọ́ náà ẹ̀ǹsọ tó omori kàáfẹ́ mẹ́rọ́ náà ẹ̀ka bẹ́ẹ̀ ni politics politics ọ̀hún oh, oh, oh, politics ìyẹ̀yẹ eh, politics àná àtọ́nà politics ana akó ẹ̀yẹ́nì tì í bẹ́ politics ana akó ẹ̀kọ́ bẹ́ wàlá ìwé tuntun náà ìwé tuntun náà ìràwọ̀ àwọn láṣà kàfé àkúmọ àbọ̀nà àwọn làánú náà ìwé tuntun náà yọ̀ nọ ìràwọ̀ àwọn èèbò bẹ́ ha ọmọ nọ islam èèbò bẹ́ ha ẹni ehìnà náà dìní ẹ̀kúrẹ́ àkúnyà ẹ̀nẹ́tẹ́ apá ní èsì bẹ́wọ̀n wàá ìlú wàá ìlú dùwọ́ ànẹ́tẹ́ dùwọ́ ànẹ́tẹ́ wàá ìṣẹ́yọ́ biya shi yana tiyo ka ka aza na hida wa ka ya da kana da ba jinan wallahi wai kwa ne kana o ka min na inyo min na na ni ka a bi sano tele o ba ka a ka yi ta ni da o ka na na ka ta oni mi gari pa na oni ka ya pa na re oni su gi na re oni je na na re o ma o ka ka ya da enyi da ke ya ha ta ta ni zan bo ti gari an wa na ko re ka ni ku da ni ku abban na mai kaka wani wasu bi da kanu ne buwa ga kanu ya zai wa na kure kanu wasu dani wallahi ina yana mu wa zuwa nan ina yana mu ni sai sai ni buwa ne ne zai yi umuri je su ne ba ba ne ya bi ba ne ila ta kai nan buwa na wadon eléyìí ló tó mọ̀ rí ọ̀tọ́ ní ẹni tẹ́lẹ̀ ká ṣètánà mọ́ọ̀lù wọn ṣètánà mọ́ọ̀lù yòówó ìwọ náà iná tẹ́lẹ̀ dọ́ọ̀dà harim dọ́ọ̀dà harim dọ́ọ̀kìtà náà islam tẹ́lẹ̀ quran ka outdated ọ̀dọ̀ náà ẹni tẹ́lẹ̀ ká kó tó mọ̀ kọ́rọ́ rẹ̀ ìyá yóò tẹ̀lẹ̀ tẹ́n wọ́n kú tẹ́lẹ̀ tó bọ́ọ̀rọ̀ dọ́ọ̀kà wẹ́ẹ̀rẹ̀ ọ̀dọ̀ náà yẹn wọ́n dọ̀ àwọn politics ló tàwọn wọ́ ló tàwọn lẹ́tẹ̀ẹ̀jà èyí change lẹ́tẹ̀ẹ̀jì rẹ̀ ká kẹ̀kẹ́ àwọn tí ní pàtẹ́wé stone ee eh, ka aka ba mawa si hore west kogu ee eh, islam wa na ko kwete reka we na wuzon an era ba anyi ne reka onon wa na dama dama rida adu wa se etete o ka go ona oyi ne anaye ne onye nsa so to mori sallallahu alaihi wasallam ene ya kika ene kora ene ene bidan oso ne bidan e ni ya ile dan ana se ko do ni tawhid ene ka wa sa so do to mori e o to mori sallallahu alaihi wasallam aban ben ben kullu aban durusun bẹ́sìn ọ̀nìm ọ̀kíkọ̀tà ọ̀nìm aláìka ọ̀dà àti ìyìn náà ọ̀nìm. ilé ọ̀nà ní imán ọ̀nà èkó mọ́rìtì ní kònyẹ́rà ọ̀nà sikama ọ̀nà ẹ̀kẹrẹ ẹ̀dà wàlá ọ̀yìn náà kanada ó gbé sábà fún mọ́n ìdòzó ló mọ̀rí sí tọ́ọ̀dún náà àkàn wakaunu wakaunu naina wakaunu dede wakauto yete yete kataba ataba onomori ọkọ kaaka agbọọbọ kẹrẹ haman lórí sùúrù tẹtẹ dọsẹ kaman ìsọnà dọzà agbọkọ ọzà dọba ọlọnubanyin ọlọnubanyin ọdẹ dọba ọhúnra yẹn bọọlù ọlọnubanyin dọkítẹ ìdánilẹkù gbanan ọlọnubanyin náà bọlọ ní ọ̀nà wọn ọmọ ìyá ni kwan o ní hajj ebiran ọ̀nà round aza òmìnira náà yẹn ọ̀tá àtà àbọ̀ níbi ẹ̀nà ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ na nàgẹ́ wẹ́ ọ̀nàndà àfọ̀rẹ́ dùnàndà àbọ̀ ọ̀nà wàá ka ẹ̀wùràndà wà dùnẹ́wò ni nà kọ́ ọ̀gẹ́ ẹ̀rọ na dókè nyẹ̀gùn gọ́ṣọ̀ tẹ̀ kọ́nìjà wọn lè rìn àbúkọ́ nwa أن كما نجو كتيرين وكمري قم لنا كلاكك أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله إن جهم أتلا ميرام أتلا زموا أه؟ غوث كتا ومن رامك ومن رامك فهذه غوث ملايا وني في يوم الله اسمك على اسمك نواني ومن رو إذا ومن رو كتا وين أقول الدباني وغوانيني وغوانيني díwọ̀ nìkan ní jòjú ní sọ́ọ̀bù jòjú tó wá sáà tó tó mórí sọ̀lọ́lá rẹ̀ sọ̀lọ́m àgbẹ̀yìntà ọ̀yìntà àta ọlọ́bìnrin tó ìrìn náà ní ilé ọ̀nà ni ọlọ́bà ọ̀yọ̀ náà hàn òkú ìdáná òkú ọlọ́bì ọ̀yìn yẹn wọ́n náà náà ní wọ́n bí ìrà tí náà gánà àgbẹ̀rẹ̀ náà sọ ọ̀gánà ọ̀gánà ti sáàmà àtẹ̀tẹ̀ẹ̀sì lórí ọ̀dọ́ mórí èyí ọ̀nà bọ́ ọ̀yìntà tó tó mórí ọ̀nà ọ̀yìnkà ọ̀rọ̀ yẹ yẹ da tẹ́lẹ̀ yɛ sɛnɛdɛ oyi kɔntɔ wɔli awala yɛ apaka ɔyi yɛ anawɔ kaya ni yi yɛ yɔn tɔn yi yɛ sɔ wɔn mɛyin náà nɔ ɔmu yɛ nɔba so yɛ tiri yɛ bɔ ana ɛna mi bi wa kara ti lɛ yi wɔri ta ni mi akiyet bi si wu ta ta bɛ wɔn mu yɛ ɔmu yɛ yɛ anzoma ti kɛyi sɔgbɔn na ɔyi asomori ɔmu yɛ nɔba ɔmu yɛ nyɛ ɔmu yɛ sɔmori bɛ ɔyi yɛ nu ɔmu yɛ nɔba ɔmu يعطاني يعني يوتم قرار يعطم يا يعطم قرار ظهري أقول قولي هذا واستغفر الله العظيم الجليل لي ولكم لسائر المسلمين جميعا الله هو الغفور الرحيم اللهم جعل رسول الله صلى الله عليه وسلم أسوة لنا وقدوة لنا يا رب العالمين اللهم أجرنا من النار اللهم تك رقابنا من النار يا رب العالمين اللهم ثبت سنة رسول الله صلى الله عليه وسلم في قلوبنا قوموا إلى صلاتكم يرحمني ويرحمكم الله